ní ewu ní ewu ní ewu ní ewu means perilous ní ewu means perilous a fura pé ìrìnàjò náà ní ewu nínú a fura pé ìrìnàjò náà ní ewu nínú